الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عن ابن مسعود رضي الله عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال الصلاة على وقتها قلت ثم أي قال بر الوالدين قلت ثم أي قال الجهاد في سبيل الله متفق عليه ọ̀gáwà àgbà abdullahi bin mas'ud lọ́mọ́sábà sàlékún lọ́nà rẹ̀ fún gbogbo àwọn ọ̀gáwà àwọn sọ̀hábà annabuwa muhammad sallallahu alayhi wa sallam ó gbọ́ tí òjíṣẹ́ olúwa nagwa muhammad sallallahu alayhi wa sallam tó sọ báyìí pé ayul amali ahabbu ila Allah iṣẹ́ wo ló dáa tó wu ọlọ́run pé ọmọ èèyàn máa ṣe ayul amali ahabbu ila Allah wo ni ó ọlọ́run ọlọ́run fẹ́ kí ọmọ èèyàn máa ṣe kọ́lá sọ̀láàtù àlà wákùtìhà. Ànábì dáhùn pé a tó dùn mọ́ ọlọ́run jù lọ́fẹ́ kí ẹ̀dá ọlọ́run ọmọ ànábì Ádámù ọmọ àṣẹ níṣẹ́ gbogbo ìgbà. Wọ́n ní àsọ̀láàtù àlà wákùtìhà. Ìmọ̀ kí wọ́n àsìkò. Ìmọ̀ ṣe kí ni jàmá? Ìmọ̀ kí wọ́n àsìkò. Wọ́n máa ráhùn láre tásùbà bá wọlé béèrè yaago tí àsùbà wọlé ń dùn tó gbé má sọ ọ́ di pé aago méje aago méje àbọ̀ torí pọ́ lọ bí iṣẹ́ nígbà wọn náà lẹ́nu ní oṣù wa jí ní òru tó wẹ́lì ní ọmọ orin ní ọ̀sẹ̀sẹ̀ wa sálù àlá ní ọmọ kásùbà aago méje kódà o èèyàn gbọ́dọ̀ mọ̀gbà tí ń wọlé ìwọ̀n àsùbà àti róòrì àti gbogbo ìtòkù náà bọ́bá sì ti wọlé ni kéèyàn ó kì í iṣẹ́ tọ́lọ̀ ń fẹ́ràn jù òun ni kéèyàn ó kírun lásìkò ẹ̀. bá a ti pàkíyèsí tàṣù báyìí náà ìka pàkíyèsí ìrun lórí ìrun àyílà náà o ìrun àyílà yìí ṣe ìrun aago méjì o ìrun àyílà kìí ṣe ìrun kíni kìí ṣe ìrun aago méjì o ntí ó jẹ́ wọn máa fi níjọ́ òun láago méjì ó nítàn o ó ní ntọ́fà o àyílà wa nílọrin tá a wà yìí àti gbogbo ibi tó wà lọ èkó ni láàrin aago kan àbí kó di díẹ̀ àbí kó lé díẹ̀ ni ní gbogbo tọdún ìparí láti gbogbo gbogbo ní oṣù àwa ní odò ni àwa ní ẹ̀rùn ni àwa ní ooru ni àwọn àyílà ilẹ̀ yorùbá kò gbọdọ̀ ju báwọn lọ bàbá jẹ wàá sọ báwọn nílọrin àti ilẹ̀ yorùbá tó wà lẹ́yìn rẹ̀ báyìí ajẹ́pẹ́ lókè ọ̀yà kọ̀jẹ́ ní tó bá wọn torí pé àwọn súnmọ́ dábàtì ju wa lọ bá ti mà torí náà ẹ dákun ẹjẹ́ àfẹ́sí o àwọn àyílẹ̀ ẹsẹ̀ òun kínní ẹsẹ̀ òun aago méjì o àti sọ̀tàn tó fa tí wọ́n fi ń kírun láago méjì àwa fẹ́ sọ ọ́ di bí ìgbà pé kí bọ́lọ̀ ti sọ ọ́ kalẹ̀ mọ́ bẹ́ẹ̀ bá wí fún wọn mọ́sálásí mi nísìnyí pé àyílà ti wọlé òní àárá o àgọ́ méjì ni àwọn àgbàlagbà máa ti àà ọlọ́run ni wọ́n fi àsìkò sí wọn àwọn àgbàlagbà ò sì lè yí àsìkò ọlọ́run padà kọ́lá àwọn ò sì dán wò ẹ má parọ́ mọ́ àwọn àgbàlagbà yìí náà èèbó èèbó àwọn colonial masters àwọn ni wọ́n introduce àgọ́ méjì torí kíṣẹ́ tí wọ́n bá máa lọ dáadáa nígbà tí wọ́n láwọn kan náà fẹ́ máa sápamọ́ sábẹ́ àlọ́ kí wọn tí wọ́n fẹ́ máa sọ̀lẹ́ tí wọ́n bá sí ìbò jẹ́ eléyọ̀ jáde láago méjìlá àgbọ̀ múlẹ̀ lọ àlọ́ kí wọn ni wọ́n bá tún ṣe ká aago kan kò yọjú mẹ́ẹ̀ẹ́dógún àgọ́ tún jáde bá tún ṣe ká aago kan àbọ̀ àwọn kan tún já ẹ̀ bá tẹ̀ wọ́n jẹ́ o àwọn ẹsẹ̀ shift ni wọ́n ń ṣe ńgbà náà jù tí màṣíìnì ọ̀gbọ́dọ̀ dúró ńgbà kan ẹ lè fàsìkò sí kí gbogbo yẹn ọbẹ̀ kan máa jáde ní ẹ̀ẹ̀kan náà òun ò pẹ́ má kírun o àwọn èèbó ti gba àwọn ọ̀ya àwọn táàlì ti tò ní o ẹ̀ńtọ́ torí kọ́ gbọ́mọ mùsùlùmí ṣiṣẹ́ tí ó fa ìrun kalẹ̀ fún kọ́dà ìfíánẹ́tò àwọn èèbó tó mú wa sìn àwọn ọ̀ya ọ̀ya hànà báwọn àwọn òpin ẹ o àmọ́ ẹ má bàtẹ́ ẹ dígínní àmọ́ bàtẹ́ tòun náà jẹ́ o wọn àwọn ní wọn wá ọlọ́wọ́ àwọn lọ́balọ́ba nùgbà ni gẹ́gẹ́ bí aláṣẹ wọn mùsùlùmí já àwọn èèyàn yìí tí wọ́n ń ṣe ní o eléyìí ọ jáde ó ṣe kúṣẹ́kúṣẹ́ tọ̀hún ó tún jáde òun náà là ń lọ kí òun náà là ń lọ kí wọn wá wò pé ọ̀dà nínú ṣẹ̀ríà bí òun bá wọlé láago kan èè jáde láago méjì gbogbo yẹn ẹbẹ kan máa lọ kí nídìní aago méjì ọba ti da aago mẹ́rin ẹ lọ kí àlàáfíà yìí èyí wọn yìí ṣe pé àsìkò tọ́lọ́ ń sọ̀kalẹ̀ ní o àmẹ́rí èyí tọ́lọ́ ń fẹ́ lọ́dọ̀ rẹ òun ni básìkò òun bá ti wọlé o sì ti máa ṣe kí ni o sì ti máa ti as-salatu ala waqtiha qultu thumma ay anabi ibn Mas'ud radiyallahu anhu ó ní mo tún á bí anabi pé mo gbọ́ yìí iṣẹ́ tó fọ́n fẹ́ràn jù òun ni kí n jẹun lásìkò ẹ̀ ní n bá tẹ̀yìn tán kọ́ tó tún kù ànábì ló kù nǹkan tún kà lẹ́yìn yín o birrul walidayi ṣe dáadáa sáwọn òbí rẹ méjèèjì ẹ̀rí pé ọ̀rọ̀ òbí ti ṣe dáadáa tí wọn kò kéré o ayàtà ké lánàá lẹ́yìn tọ́lọ̀ ní ọmọ ṣẹ̀bọ nǹkan kejì ní ọgbọ́dọ̀ ṣe kínní ọgbọ́dọ̀ ṣàìdá sáwọn òbí rẹ o nínú àdéhìí tòní lẹ́yìn kó kírun wákàtí márààrún lákòókò ẹ̀ ìlànà bí lọ́kàn kò ṣe dáadáa sáwọn òbí rẹ o kóòtù tó ma ayi Ibn Mas'ud ní mọ̀tò wíwá ànábì pé mo gbọ́yìn náà òun lẹ́lẹ́kejì tí ó tún kú ànábì ló kú o tí lẹ́lẹ́kẹta ó tún kàn lẹ́yìn yín o qala al-jihadu fi sabilillah òun ní gbogbo bí wọ́n bá ti fẹ́ fi ojú ẹ̀sìn ìsìláàmù gbolẹ̀ àkọ́jìdì ọmọgbà o táǹpẹ̀ ń jihadu dùn àwọn lọ wọ́n bá ti láwọn èèyàn ní sílọ́ọ̀ kọ́dọ̀ ó lè má níjà nú bá a ti máa wí ìrètí gbogbo jihadu ló ní kíni ó níjà àmọ́ bọ́ bá dìjà àìsà o káfíyàn náà kún o ànábì já o fáwọn tí wọ́n ní ìdí kíni ìjà kò sì jà fáwọn tí ò ní ìdí kíni kò ní ìdí ìjà gbẹ̀là ànábì ṣe o sallallahu alaihi wasallam àwọn tí wọ́n bá gbẹ ẹjẹ́ àjọ jókòó kájọ sọ ọ́ bá a láì fi mùsùlùmí náà dáálọ́gì ẹ lọ béèrè gbẹ́njọ́ máa wí nítorí oyè tó ń pa ìsìláàmù ànábì lọ́kọ́ introduce constitution ẹ̀jẹ̀ àjọ máa gbèrú lálàáfíà kò sí constitution kan tí ọ tí ẹ̀mí rẹ̀ gùn tó dé ìta ànábì gbé kalẹ̀ lu Mẹ̀dínà gbogbo ayé lọ́gbà bẹ́ẹ̀ ànábì dé lu Mẹ̀dínà ẹ̀yin Yahudi ẹ̀yin gbẹ̀yìn àwọ̀ ẹ̀wà lákùndínù kún wàlúùyàdì àmọ́lù yìí ní ni àjọ máa gbébẹ̀ ni ẹ̀já panupọ̀ lórí ǹjẹ́ ọmọ aláàfíà wá fáwa àti kẹ́ni àtẹ̀yìn wọn ọ̀dàwó tó àtìfù wọn. àwọn tó bá ní kọ̀ sí okùn bíi tẹ́ lọ àwa ní èsodo mùsùlùmí èsodo gbogbo ọ̀nà jihadu fi sabilillah iṣẹ́ tọ́lọ̀ fẹ́yìn o kọ́dà bọ́ bá la ẹ̀mí rẹ lọ ọ̀gbọ́dọ̀ sáwọ́ bí ọba ti tí tó bá wọn dandan kọ́ ni ká jà o àwọn yìí repeated level ètò òfòwò rẹ yẹn dún bẹ gbogbo àdúgbò yín tó ń wò ní náà kò sí mọ́sálásí ń bẹ ìyáàdù kan ní kọ́ kọ́ mọ́sálásí fún wọn tí wọ́n máa rí ibi lọ kí wọn wọ́n máa pẹ̀rùn lásùbà ní gbogbo Allahu Akbar wọ́n máa gbó kọ́ lọ́n tóbi ìyáàdù kan nù nínú ìlú rẹ tó ń gbéhùn náà orí mọ́sálásí tí wọ́n ti ń kọ́ látọ̀dún kẹwàá àgbà ń dáwó náà ni ègbé náà ni a ti rí páànù bọ́ńdù mẹ́ta rà òkú bọ́ńdù mẹ́rin gbọ̀ǹtẹ́ máa gbọ́ láwọn ìlú mùsùlùmí nù kó wa wa ní ìsìn kọ́lé àwa ń filé ọlọ́run lẹ̀ wọ́n wá ń kọ́lé ọlọ́run lákọ̀tì ọdún márùn-ún ọdún mẹ́wàá àpéyàn bá tí ìṣèwádìí fún wa fẹ́ káwa náà ìṣèwádìí fúnra wa ọmọ pé mọ́sálásí ilé kíní ilé ọlọ́run tí wọ́n bá fi ń kúnlẹ̀ tiẹ̀ ṣe kúnlẹ̀ ọlọ́run náà ṣe báwo ọ̀ma ọlọ́run mà kó ń bílẹ̀sì rẹ ìwọ náà sì mà kó bílẹ̀sì rẹ dá agbára tẹ̀lé ka ilé yìí gbogbo àwọn tí ń ṣe bẹ́ẹ̀ ọlọ́mọta ọmọta san wọn lẹ́sàn dáadáa o ọmọta kó tún bùkún wọn o ẹnìkan bẹ èmi ọ̀ma rí lójú dìsìn jẹ̀ ń bá rí lóun rí mi ń jẹ́ oní ìlú mọ́sálásí kan tá à ń sí ní ma ta ń kọ́ rẹ̀ ní abẹ́ẹ̀ ni ọmọ ya wa kan láti òdìdí èkó ló ti wá kọ́ mọ́sálásí fún wa ní ma ta ń kọ́ rẹ̀ lọ nìyà a ní prof ẹ̀ẹ́dẹ̀ mi náà wálẹ̀ mo fẹ́ kọ́ mọ́sálásí ó sì ti bẹ̀rẹ̀ báyìí aláìní sí rírí kọ́ra mi bá rí ìdáàmà ìsìn àwọn ń bẹ wọn tàn kéré ni ọlọ́run jẹ́ wọn pọ̀ gbogbo olówó tí ọba máa náwó owó báwọn àdánwò lówó rẹ o owó rẹ ra lìkìá màkàlẹ o ra lìkìá màkàlẹ o torí náà aljihadu fi sabilillah aljihadu ní tọ́lọ̀ ń fẹ́ ni o aṣọ ipò rẹ̀ ń gbà míì ti tó fi ṣe jihadu kọ́dà kò ní ná ń bọ̀ kọ́ lọ wà ń pòsíṣàn pé wọ́n ní mọ́sálásí kan ní pílánì ẹ́ kí wọ́n apply abakdéjì ẹ̀ ní lọ burú mẹ́ ẹ wàá wo mọ́sálásí ilé ọlọ́run nígbà táwọn bàbá wo ti mọ̀ pé èèyàn máa gbàwé nígbà wọn kọ́ òfin náà protect the properties wa the primary duty ìjọba òun ni láti protect the life and property ọmọ ìlú property mùsùlùmí mọ́sálásí wọ́n wá ya táàlì tí wọ́n máa gbẹ lórí táwọn náà gbàwé lórí táwọn náà gbàwé o sì mọ̀ fáwọn bàbá wọ ọmọ pé èèyàn máa gbàwé ni wọ́n lẹ́tọ́ àti gbàwé wọn àwọn náà lẹ́tọ́ àti tẹ́kínní ìgbàwé àmọ́ ńgbà táwọn ọmọ ń gbà wọn ó lo ipò rẹ rẹ sí ọlọ́run lọ́wọ́ ọ̀nà ẹlòmíín ní nǹkan kan kọ̀ọ̀kan nìkan ṣe ni kò sì máa ń tọrọ rẹ kàn ipò wọn ó sì padà bọ́ lọ́wọ́ rẹ̀ pẹ̀pẹ̀ kọ́ o sẹ́nìkan tí ọmọ lọ gbére ní ipò kan o èyí tó ọba wa ṣe náà yorùbá náà ní àríṣe ní kíni òun gbogbo ní tẹ̀yìn bá ní kò fi rìn sí ọlọ́run lọ́wọ́ ara jihadu fi sabilillahi ànábì nínú ntọ́lọ̀ nífẹ̀ẹ́ sí ni o gbogbo ntọ́lọ̀ ní òun nífẹ̀ẹ́ sí òun ní kọ́lọ̀ ń dá náà máa nífẹ̀ẹ́ sí o. ọ̀dọ́ kan máa wu àwa náà ṣe o وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه